ẹ kalẹ o. hello ẹ kalẹ láti jẹ mi yes sir. ẹ jọ ẹ ní ká má kì í ká kàn lọ sórí point directly. nǹkan tẹ́mi kàn ń sọ fún gbogbo ẹni media ni pé problem ta ni mo máa ń tẹnu mọ́ from a to z number one àáfàá number two babaláwo number three pastor àwọn gangan ló ń da èyí àwọn ni problem ta ni ní nàìjíríà. Hmm. number two point bí mo kàn fẹ́ go straight to the point ó ní pé now ẹ jẹ́ kí ká deal pẹ̀lú àwọn gọ́fúnà ọmọ wọn kankan tá a bá ti mọ̀ ní any western world ká dí pẹ̀lú wọn tá a bá ti dí pẹ̀lú wọn láti bí àgbọn ìgbàgbọ́ àbájẹ́ kí wọ́n gbádùn ní western world àwọn náà gbádùn lé wọn anybody kan má ti mọ̀ pé bí báyìí ni wọ́n ń gbé o ẹ mọ̀ jẹ́ ká ẹ jẹ́ ká máa fara ni wọ́n tá a bá ti fara ni wọ́n kò sí nǹkan kan àwọn náà máa ẹ Nigeria máa tòrò because àwa ti any ẹni yẹ ní western world ẹ jẹ́ ká gbógun tàwọn náà because wọ́n ti gbé alọ́kànbalẹ̀ ní ìlú abínibí wa ẹ jẹ́ ká náà gbógun tì wọ́n but torí àwọn babaláwo àtàwọn pásítọ̀ yìí tí wọ́n bá tí wọ́n bá ti lọ gbówó fún wọn ti tán sọ̀rọ̀ kankan náà because ẹ máa rí pé nítorí ìṣẹ́ bá wọlé ẹlòmínú wọn ẹ̀jẹ̀ yẹn ni wọ́n mú àwọn náà máa sọ pé lọ mú yàn wá àwọn náà ló máa pààyàn àwọn náà máa fi sòògùn fún wọn àwọn náà so àwọn yóò ní dá sọ̀rọ̀ wa wọn ò ní dá sọ̀rọ̀ wa rárá tó ń ká máa ṣe ni pé ẹ jẹ́ ká mú ìyá ẹ láti west ham wọ̀ tá a bá ti gbógun tí wọ́n ń bì nàìjíríà máa tẹ̀sù ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe gan god bless you ẹ ṣe gan ni thank you. àbí inú mi ti ẹ̀dùn bá a ṣe ń ṣe ní ṣókí ṣókí ṣókí nísìnyí àyà wà láti gbé kọ́ọ̀lù àwọn èèyàn ẹ lọ́ kọ́là ẹ lọ́ láti italy. hello. ẹ kálẹ́. yes ẹ kálẹ́ sórí ètò ẹ̀lú ẹ̀ka lẹ́rọ. yes ẹ káàbọ̀ sórí ètò dára. sórí ètò ni mo wà. bẹ́ẹ̀ ni. ẹ o ọ̀rọ̀ tí èmi fẹ́ sọ kò pọ̀ mo kàn fẹ́ pè é sí àkíyèsí kan ni. ṣe rí ẹni tí tó ṣe ń ṣe ṣó yẹn bóyá mọ́mi wa àbí kẹ́rẹ́lú ni o mo fẹ́ kí ẹ máa try ẹ máa parí ẹ̀ ní àárín ara yín mi ò ní láìkí pé kẹ́ máa gbé wa sórí ṣó nítorí pé tí a bá ń gbé wa sórí iṣu yẹn àwọn èèyàn tó ń wò wá nílé wọ́n máa sọ pé a ti ń tú àṣírí ẹ̀rọ rí wọ́n ti fẹ́ máa jà wọ́n ti fẹ́ máa ṣe kinní tó ẹ máa tá ẹ̀kẹ́ máa parí ẹ̀. ẹ ṣe gan thank you very much sir. ṣé yorùbá mi ṣe kí ẹ ṣe gan ni. gbọ́ ọlọ́run ọlọ́run á fún wa é máa kàn fún ọlọ́run á fún tó kàn tèmi kàn fẹ́ sọ ni thank you very much sir god bless you. ẹ má bínú ẹ̀yin èèyàn mi pé mo sáré yànnàná ẹ̀yin tẹ́ ń béèrè fún nọ́mbà nọ́mbà mi ni mo pín yìí pé mo ṣàlàyé kinní yẹn mo rò wípé mo ní láti ṣàlàyé ẹ̀ kí gbogbo wa ká fìmọ̀ ṣọ̀kan kò síjà kò sí nǹkan kan everything is okay yorùbá nation here we come yes ke. hello láti germany ẹ kálẹ́ o ẹ kalẹ ọ ìyá mi ẹ ọ̀rọ̀ mi ò pọ̀ jù mi ìfẹ́ kí bàbá mi tètè bẹ kí ipe ẹ ṣeun wọn pé ẹ paná ọ̀rọ̀ ìyá wa. yes sir. iṣẹ́ ni mi ò lè sùn ṣe mò ń búlọ̀ torí arákùnrin tó pè yẹn mo mọ̀ ọ́ máa wo oṣù ẹ̀ dáadáa. mo dé máa ti ẹ kì í pè máa tẹ̀lé tó yín ṣe ń gbọ́ mi ń fẹ́ kó gbọ́ àwọn ọmọ òdu àmà gbọ́ èmi àti bàbá. David Mike, I have pinned my number down. Mo ti pin ní nọ́mbà mi, ẹ wo bí pin tán pin yẹn nísàlẹ̀. Ẹ rí nọ́mbà mi ń bẹ̀, ẹ má bínú sà, à ń gbọ́ yín ẹ ok so mo wá ẹjọ ẹjọ fún mi láyé o mo wá pè bá bàbá èkìtì pé ah kánú mo bọ yìí tó tó ṣàǹṣà gidi láti kọ bí oṣù mẹ́rin ló ti fẹ́ da kínní ìrú mo dẹ̀ pé mo pé Kóríkì ó dà pé mo fún voice mi pé ká ní ẹjọ ẹjọ àsọ̀rọ̀ pa bọ̀bọ̀ yìí pa kínní yìí so ó wá ṣe ṣó wọ́n sọ pé kínní wọ́n á pè pé ta ẹ̀tọ́ wọnú ẹ pè wọ́n ẹ ọ́ ṣe mítìn ẹ ọ́ pè wọ́n ọ́ ṣe dákan ṣùgbọ́n ogun ti lọ ṣùgbọ́n ìyá mi ẹjọ́ ẹ̀yin fẹ́ bá ètò tẹ̀ ń ṣe yìí ẹ̀yin kọ́lẹ̀ ní o àwa àjọ ní o. bẹ́ẹ̀ni ẹ̀yin lẹ ti ẹ ní. ẹ má bínú o. bẹ́ẹ̀ èmi ìbínú ẹ̀yin lẹ ní. ntọ́bàdàn sọ fún yín. ó ní mo máa ṣe. ntọ́bàdàn sọ fún yín ẹ máa gbọ́ wa ẹ tó tó wà ní bẹ́ẹ̀ jọmọ́ pé kò tọ́ kò tọ́ ẹ ká pé ẹ máa pè lẹ́yìn ẹ jọ ẹ má fẹ́ níbo láàyè ẹ jọ tó ọlọ́run ẹ dẹ̀ ṣeun gan pé ẹ fọwọ́ wọnú pé àlọ́ náà mo wo ìyá ilé orúkọ ọbínú gan ṣùgbọ́n ọlọ́run ti gbàkóso ṣé ń gbọ́ mi ẹ ṣe ẹ jọ ẹ nípa ní bẹ́ẹ̀ ọ̀rọ̀ tá a bá dé sọ tó bá jọmọ́ ẹ kọ́ tiẹ̀ ẹ jọ tó ọlọ́run ẹ má fẹ́ níbo láàyè mọ́ ẹ jọ tó ọlọ́run ẹ ṣe gan ó dàbọ̀. thank you sir god bless you ẹ ṣe gan ni ẹ̀yin èèyàn mi. <laughs> hello láti Denmark. ẹ̀ka ẹ bá wa lówà gájẹ́tì yín device yẹn bá wa lówà ìsílẹ̀ ká lè gbọ́ yín dáadáa sa. ẹ̀ka alẹ́ dára. ẹ̀ka alẹ́ sà. ká mọ̀ kí n yá àti. <laughs> mo fẹ́ sọ fún yín ọ̀rọ̀ méjì ní bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ yọkan màá sọ ọ̀la àbí ọ̀la màá tó WhatsApp. mọ̀ Eh, ẹ fi platform yìí because ẹ bọ́lú sọ pé àjọ bẹ̀rẹ̀ ni ẹ platform yìí kẹ́ fi sọ fún àti youth kò sẹ́ńtì ò lábúlé mọ̀ hmm. ṣe ń gbọ́rọ̀ mi kò sẹ́ńtì ò lábúlé kó ní kálukú padà sábúlé kó lọ túnra mú òpó tó lè sọ solution ọ̀rọ̀ ọlọ́pàá mi brutality whatever nìyẹn. Hmm. nineteen eighty three mi ní parọ́ fún yín because gbogbo àásọ̀rọ̀ pásọ̀ àásọ̀rọ̀ kìrìsìtẹ́nì àásọ̀rọ̀ kìnìkan kìnìkan tá à ń parọ́ fúnra wa yìí hmm. ní nineteen eighty three lókè gbó ẹtọ bá ẹtọ bá ń gbọ́ lórí platform kó lọ gbọ́ àwọn ọmọ ògbó àmì tó wọnú gbó dàárọ̀ ipò tẹtọ rí wọn dàárọ̀ yìí. kò ń ṣe báírò náà lò kò dọ̀ ń ṣe báírò àbí kuran náà lò kó ní kálukú padà sábúlé ẹ̀ àtẹ̀tọ́ wà ní diaspora gan-an tí gbogbo wa sì kóra wa síbi anybody tọ́nà bá ti ṣíǹsì kó ní kálukú padà sílé kó lọ tóra ẹ gbàgbé bó ṣe ń lọ mọ̀ àwọn pípé wọn ò ní kàtà fẹ́ fa anybody kí wọ́n máa useless yẹ kí wọ́n máa pààyàn kí wọ́n máa ṣẹ́ ní ìjọba mi ní yẹn lọ mọ tó kù máa sọ fún yín tó bá dọ̀là wọn. ok sir god bless you sir ẹ ṣeun mọ thank you sir Amen. god bless you. ah ẹ̀yin èèyàn mi ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu ó fa ọ̀nà fún ni ò ní gbà o mm, mo kàn ní kí sáré wá ṣe quick one ni ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi kò sí jà o kò sí ta o everything ti wà òkè màmá mi ò bínú mọ́ èrè ló bínú abiyamọ kì í bínú tán bẹ́ẹ̀ ni ọmọ àlè ló ń rínú tí kì í bí ọmọ àlè là ń bẹ̀ tí kì í gbọ́ ìyá mi ti gbọ́ wọ́n ti kí wọ́n ti gbà. hello ẹ kalẹ́. hello. yes sir. ẹ kalẹ́ ẹ káàárọ̀ mi orúkọ tèmi àdúrà lè láti ilẹ̀ ìṣà. ẹ kalẹ́. ẹ wo ọ̀rọ̀ tèmi náà pọ̀ púpọ̀ ṣe rí ọ̀rọ̀ tí bàbá tó sọ̀rọ̀ láti yẹn tó sọ yẹn mo fọwọ́ sí mo fa ṣe rí àwọn ẹlòkan àwọn máa ń pè ọ máa ń fẹ́ wá di àtàkì gbogbo gbogbo gbogbo ìjábádé ṣò ìjábádé ṣò bọ̀bọ̀ ọlá tó ń pè ẹ́ lóòótọ́ èmi náà ti ń fọ́lọ́ ẹ̀ lórí bàbá èkìtì bó ṣe máa ń ṣe káàkiri gbogbo pílátọ́ọ̀mù nìyẹn mi ò mọ owó èèyàn tí bàbá yẹn jẹ bí ó fẹ́ máa máa disturb èèyàn ni and then number two ẹ má bínú ọ ti fẹ́ sọ ṣe àwa tá à ń sọ̀rọ̀ oníkálukú mọ tó fẹ́ sọ nínú ẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ jáde tó bá sọ̀rọ̀ àgbàlagbà tó bá ti mọ̀ pé àgbàlagbà tó mọ̀ pé nìyí ìwà àbàyè jẹyàn ni wọn fẹ́ kí nǹkan lọ síwájú tó bá fẹ́ bú wọn ẹ jẹ́ kó bú wọn ìyẹn ẹ má yẹ kí ọ̀rọ̀ ti tàwọn ẹ láwọn sọ kó àtàkì ẹ̀yìn àbí tẹbẹ tí àwọn ẹ fẹ́ sọ ẹ má yẹ kó bàkì ọ̀rọ̀ tẹbẹ sọ. Hmm. Hmm. Hmm. ṣẹ̀rí nǹkan ṣẹlẹ̀ ni pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ àwọn náà sójà ń ná àwọn èèyàn káàkiri gbogbo eh, àdúgbò àbọ̀wọlé jẹ́rọ oníkálukú wa nílẹ̀ yorùbá à ń ní nǹkan tá lè fi ṣagbára kóníkálukú lọ dira ẹ̀ kóníkálukú lọ dira ẹ̀ wọ́n yóò ti kúrò ní pé ẹ ọ̀nà yẹ wọ́n máa sọ̀rọ̀ lórí kíní kan ń gbé sórí platform kó kàn wọ́n àwọn lè wọ̀n rẹ́dí ọ̀fẹ́ pààyàn ni so ẹni tó jẹ́ ìbúlẹ́ dẹ̀ fẹ́ pààyàn so ẹ rẹ́dí láti jẹ́ kó náà òun náà máa pápádà ni ọ̀rọ̀ tó wà wà yìí gan ń ká mi lára gidi kò sí báráyè wálé bẹ́ẹ̀ mi ṣe wà torí mi ọmọ ìbílẹ̀ ọ̀gbọ̀n lèmi anybody tó bá ń gbé gbọ́wọ́ tèmi máa ń nà nìkan ó máa bọ́ra tí owó jẹ́ màá yà wọ́n ti ń jù ṣẹ́jú méjì lọ bàbá mi ẹ ti ń lò jù ṣẹ́jú méjì o. lọ múra ẹ ní ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ni tó wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí nìyẹn ẹ tó bá jẹ wà ńlẹ̀ náà tó bá ń bẹ̀rù tó bá ká ọmọ wọlé kọ káàkà sínú ilé sójà tó bá fẹ́ wọlé ẹ̀ ṣá ẹṣẹ́ kó fẹ́ mọ nílé ju ẹ̀yìn tó nílé lọ ni ẹ kàdábò ẹ dàdàbò lórí ẹ kó tó yìnbọn ẹ ti tẹ ti tàdàbò lọ́wọ́ so ohun tó ṣẹlẹ̀ ní débìlì sọ nìyẹn. ẹ ṣeun ẹ ṣeun god bless you òótọ́ dẹ̀ ni ẹ̀yin tẹ́ ẹ wà nílé tó wá ń ba yín nínú ilé torí àwọn gọ́fúnọ̀sì àwọn wọ́n mọ̀ sí àwọn náà gbé wọn dìde ẹ lọ bu nǹkan ká ẹ fi wọ́n lẹ̀ ṣe bẹ́ẹ̀ náà ọ̀nà náà máa gbà wọlé ká ẹ jẹ́ kí kọ́rìn wọ́gbó lọ tó bá wà ní títì tẹ́ bá lọ ẹ má dárìn ẹ má rìn ní méjì méjì mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́rin any one of the animals tó bá ti challenge yín gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní eré abẹ̀yẹn ilé tí gbogbo yín máa dúró gogogo tẹ́ máa máa wò bó ṣe ń na àwọn ará yín yẹn ẹ yé ṣe bí ọmọ ọ̀lẹ mọ́ wèrè náà fi ń wo wèrè tó bá ṣe bí wèrè bí ẹranko ẹ̀yin náà ẹ ṣe ẹ sọ fún wọn pé ẹranko ẹ̀yin gan wọ́n ti san yín dẹranko wọ́n ti pa yín lápasáyé gbogbo èèyàn àtàrúgbó àtọmídọ àtọkùnrin àtobìnrin tó bá wà bẹ tí anywhere tí animal kan pera wọn ní sódà yẹn sódà yẹn tó bá ti yín ara sí yín láti ẹ̀yìn wá nípa kọ wọn any angle bó jẹ́ ká lọ gbé omi gbígbóná ni ká lọ gbé sínú bàṣẹ akẹ́dàlú wọn lára anything anything ẹ jà fúnra yín nǹkan tí mo ti ń sọ látijọ́ yìí nìyí ẹ jà fúnra yín jà fúnra ẹ lókun sí kò sí jà fún jó kò sí jà fún jó. ẹ lọ láti South Africa. yes ìfẹ́ olúwa mi ọ̀rọ̀ ti di ẹni yára lògùn gbẹ lọ láti South Africa ẹ bá wa yí device yín lẹ̀. hello ẹ ra sà hello. ẹ rọ sà ẹ káàbọ̀ sórí ètò. láti south africa ni o. bẹ́ẹ̀ ẹ bá wa dá sétò ní ìṣẹ́jú méjì sà. yà ẹ jọ àti south africa láti pèsè ẹ rí ọ̀rọ̀ nàìjíríà kò gba ojúbọ̀rọ̀ mọ́ ẹ má jẹ́ ká parọ́ fúnra wa gbogbo àwọn nǹkan tá à ń rí lórí social media àti àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tán fámìlì wa ń pè wá látilé kì í ṣe nǹkan tí ó bójúmu tá a gbọ́dọ̀ fọ́ lẹ́ran gbogbo àwọn olórí wọn ọ̀rẹ́dì láti ṣe ẹnìtì kò sí nǹkan kan tí nàìjíríà ẹ eh, ti ti sìn benefit lára lọ́wọ́ gọ́fúmẹ̀ntì ṣé ọ̀dà fan tó hmm. wọn gọ́fúmẹ̀ntì yìí wọ́n gbéra wọn síbẹ̀ láti máa kó gbogbo nǹkan tó tọ́ sí ọmọ nàìjíríà jẹ ni ẹ jẹ́ kí gbogbo àwọn ènìyàn tí wọ́n mọ̀ wípé agbára wọn agbára ọlọ́run àti agbára òun ènìyàn ni ẹ jẹ́ kán dìde ká bá òun ènìyàn ìjà ká mú wọn wálẹ̀ ọlọ́run á ràn wá lọ́wọ́ tó mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe ẹkú ètò ọlọ́run á máa wà pẹ̀lú yín. àmín àtẹ̀yìn náà ẹ ṣe gan ni sà. so ẹ̀yin èèyàn mi anywhere bó jẹ́ tatútù ni, tẹ́ ẹ bá ti rí ẹni ẹranko animal idiot tó gbé aṣọ wèrè kan wọ̀ kò ní dá fún gọ́fìmẹ̀ntì tí ò mọ̀ pé ebi ń pa yín tó lọ kó oúnjẹ pamọ́ tó ń fún àwọn ọmọ tiẹ̀ lóúnjẹ kò ní dá fún gọ́fìmẹ̀ntì tó ti airport pa tó dẹ̀ gbé mọ́tò tó ń gbé plane sílẹ̀ tí wọ́n lọ ṣe shopping wedding ọmọ wọn kò ní dá fún gọ́fìmẹ̀ntì àtàwọn ọmọ ilẹ̀ Yorùbá ọmọ àlè olórí burúkú tó gbé ọmọ tá ń gbé ọmọ wọn sínú private jet tẹ́ni litmọ́tì ìbáṣẹlẹ̀ tá ń gbé wọn escape lọ kúrò wá sí abroad tó dẹ̀ yín sínú kolobo ẹ wo tẹ́ ẹ bá ti ń jáde ẹ ya ìgbẹ́ burúkú ẹ lọ jẹ ẹ̀wà tí ò jiná ẹ sí ẹ̀wà tí ò jiná kẹ́ ẹ rọmì kẹ́ ẹ yàgbẹ́ burúkú ẹ wá ike burúkú kẹ́ ẹ yàgbẹ́ oró sínú ẹ̀ kẹ́ ẹ tọ ìtọ̀ burúkú sílẹ̀ kẹ́ má gbé rìn bó jẹ́ gbé sínú mọ́tò ni ẹ ó dànù o anywhere tẹ́ ẹ bá ti rí àwọn ánímà wọ̀nyí wèrè ló lè wo wèrè ọ̀rọ̀ nàìjíríà ò gbáyé sí ọ̀ǹtì tẹ́ ẹ bá ti wèrè bọlẹ̀ fún wọn yẹ́sìkẹ́ ìgbà gẹ́gẹ́ bí àwọn kọ́là wa ti pè wọ́n ní gbogbo wa la wá látàbúlẹ̀ ẹ padà sílùú yín ẹ padà sílùú yín ní kọ̀ọ̀kan ẹ lọ bá ẹ lọ síbi tó yẹ ká ẹ lọ ẹ lọ jẹ jíjẹ mu mímu ẹsẹ sísè ẹbọ bíbọ ẹwẹ wíwẹ̀ ẹ sísísí gbogbo ìgbé tẹ ẹ bá ti rí wọn èyí tó bá gbé ata tútù dání ẹ dá sí látojú ẹ dá sí ẹ gbé ìgbẹ́ ẹ dá sí látẹ̀yìn ẹ mú òkò ẹ lẹ̀ wọ́n lókù ẹ lọ bomi gọ́tà ẹ dá lù wọ́n anything tí ẹ bá ti wèrè bọlẹ̀ pẹ̀lú àwọn pípù yìí wọ́n á pa yín tán o wọ́n á pa yín tán o tó bá nà yín tí gbogbo yín ẹ̀yin yúùtù mi ẹ̀yin ọkùnrin mi ẹ dìde náà ẹ gbé àdá dání ẹ máa mú dání ẹnibodì tó bá dìde tó lóun nà yín ẹdẹ tó kì í sí ṣọ́ọ̀ṣì bọ̀ yín lórí mi ì ríbi tí sójà ti ń àràsì èèyàn tó ń lọ lójú títì tó sọra ìdí bábà abẹ́ẹ̀rí pé làwọn pípù yìí ni ẹni ẹlẹ́ni jáde nulẹ̀ ṣé kò mọ̀ pé òun máa ṣe ni òun wá lọ kò o rí ẹ̀sùn kankan fi sùn o kò kò kò ṣe kò ṣẹ̀ṣẹ̀ kankan ẹ̀dẹ̀ mú ẹ̀kí sísòsì bọ́ lórí ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gé irun ẹ̀ ní ẹ̀ ẹ̀ tún wá gé irun burúkú sí lórí ẹ̀ tún wá ń gbowó lọ́wọ́ ẹ̀ bọ́ máa san owó tán fi gé irun ṣé rí pé wọ́n ti wọ wèrè pé ẹranko ni wọ́n ẹranko làwọn ará bí yìí wèrè ló lè wo wèrè ẹ ti wèrè bọ́lẹ̀ fún wọn ẹ lẹ̀ wọ́n lóko pa ẹ fòkò fọ ojú wọn ẹ ẹyin tẹ mọ katapọ́ọ̀tì ẹ mú katapọ́ọ̀tì ẹ fi fọ́ ọpọlọ wọn ẹ ẹ wò ó ó dàárọ̀ ẹ ṣé gan ni ẹ̀yin èèyàn mi ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín kò síjà kò sí kankan mọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run